وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته nínú àwọn ìdájọ́ ọlọ́kan àjọkan ilé tí alimam ibn al-qayyim rahimahullah tó fààyọ fún wa nínú ìdájọ́ kí náà ṣe fẹ́ni tó ṣe zina yálà ọjọ́ abilékọ àbí ọmọge orí bẹ́ẹ̀ la sì wà ó wá nínú Sahih Muslim láti ọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam pàànàbì sọ pé ẹsẹ̀yẹ̀bù bẹ̀sẹ̀yẹ̀bẹ̀ bẹ̀lùdùmí ẹ̀tìn wọ̀rọ̀jùm wọ̀lbẹ̀kìrì bẹ̀lbẹ̀kìrì. جلد مئة وتغريب عام ẹni tó jẹ́ abilékọ tó bá fi lè ṣe zina ẹni yóò wọ ọba ṣe zina o ẹni yóò wọ lè bá ṣe zina o yẹn ni pé ẹni kejì náà jẹ́ abilékọ àbí òjò abilékọ wọ́n nà wọ́n lé gbọ́ ọgọ́rùn-ún wọ́n sì tún sọ lóko títí tí ó fi kú. àmọ́ mage ẹni tí ò tí ì lọ́kọ níyàwó rí tí èkíní kejì àwọn eléyìí bá fi lè ṣèṣì náà ẹgbẹ́ ọgọ́rùn-ún péré àti ìgbénijìnà fọ́dún kan òní wọ́n ṣe fún èyí tó túmọ̀ sí pé wọ́n pa ẹgba pọ̀ mọ́ òkò tí wọ́n fi sọ abilékọ kó tó di pé kú yóò kọ́ jẹgba èyí sì pé lẹ́yìn ìgbà tí wọ́n bá pa tán ní ọ̀jẹ̀gba nítorí pé kíkun ẹran kan ò sí tí máa ní ẹran lára lẹ́yìn ìgbà tá a bá ti du ẹran àmọ́ tó bá ké tó du ẹran ni wọ́n bá ń kún à kò ní rọrùn ìgbà tó máa sọ pé wọ́n jẹ gbọgọ́rùn wọ́n sì tún sọ wọ́n ló kò pa ajẹ́pẹ́gba ni ó síwájú òkò nítorí tó bá pé lẹ́yìn ìgbà tẹ́ ti pa tán lẹ́wọ̀n á nà kí ni ó dùn bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé a ní ṣẹ̀ṣẹ̀ tún máa lù lẹ́gba kankan má ṣáájú kó tó di ló kò pa nítorí pé sísọ lókòpá ti gbé ẹgbà mi torí rẹ̀ ni ní tí òfin padà dúró lé lórí òun náà ní pé abilé kọ tó bá fi lè ṣe zina abẹ́ni tó ti níyàwó rí tó bá ṣe zina wọ́n sọ lókò tí ó fi kù ní wọn ò ní ṣẹ̀ṣẹ̀ lù kan mọ́. ṣùgbọ́n tá a bá wo hadith Ma'iz radiyallahu anhu ibi tó wá jẹ́wọ́ pé ń ṣe zìnà tó sì tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kọ́ fọ́ ma a rí pé ànábì kò pé kí wọ́n lọ fọ́ ma pẹ̀lú kí wọ́n sọ lóko títí tí ó fi kú àyàfi lẹ́yìn ìgbà tó jẹ́wọ́ zìnà lórí ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin. ṣé tó bá jẹ́ pé iye ìgbà tó fi jẹ́wọ́ zìnà kò tó mẹ́rin ṣé wọ́n ti sọ lóko náà àbí wọn ò ní sọ lóko. ètò dọ́gba ni pé kò ìṣèdìgbà tó bá pé mẹ́rin téèyàn bá ti lè jẹ́wọ́ pòǹdaràn jíjẹ́wọ́ ẹyọ kan ti tó. bó tilẹ̀ jẹ́ pé ẹni tó ṣe zina táwọn ẹlẹ́rìí jẹ́rìí zina lé lórí ẹlẹ́rìí mẹ́rin tó bá dín sí mẹ́rin àní gba ẹ̀rí wọn wọlé ẹlẹ́rìí gbọ́dọ̀ pé mẹ́rin ṣùgbọ́n ńgbà téèyàn bá ti wá jẹ́wọ́ pé òun dáràn ṣé dandan dandan gẹ́gẹ́ bó ṣe wá nù hadith mẹ́rin pé mẹ́rin ló tó wí kánábì ó tó gbà wọlé ẹni tó náà bá fẹ́ jẹ́wọ́ pé òun dáràn pàápàá jùlọ tó lòun tó fẹ́ sọ pé òun ṣe zina sódìgbà tó bá jẹ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ká tó gbà wọlé ni àbíbáwò ẹ̀yọ̀ kan ti tó anabi sallallahu alaihi wasallam fẹ́ kọ́ alẹ́ kọ́ ń bí ni wípé ẹni tí ó bá sọ pé òun dáràn òun ṣe zina so kọ́mọ̀ sí pé nǹkan kan ó ti fẹ́ sí lọ́pọlọ kọ́mọ̀ lọ jẹ́ pé kò tí ẹ̀ máa tún máa ń tá ń pè ń zina ṣé èsè pé nǹkan kan ti sí ọ rí tó tẹ̀ máa tún máa ń tá ń ń zina gbogbo nǹkan ẹ̀ lànà bí fẹ́ fàyọ. ẹ sì mọ̀ yín pé miles ó ní àwọn èèyàn ohun àwọn ni wọ́n kó bọ̀ òun nítorí ńgbà tí òun ṣe zina tó ń jẹ́ kí wọ́n gbọ́ sí i àwọn ni wọ́n ti òun títí tó ń fi lọ sọ fún anabi sallallahu lérò pé tó ń bá dọ́dọ̀ anabi wọn ní pa òun so ìgbà tó wá dọ́dọ̀ ànábì sallallahu alaihi tó wá rí i pé ìdájọ́ ọlọ́run kí wọ́n sọ tí èkú a eléyìí ọkàn kù kó láti sè torí ẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ òkòlù tó kò bẹ̀rẹ̀ sí ní dùn nínú ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ nu ọkọ sọ pé ẹ dá mi padà sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tóró náà ti wá gbèrò láti ṣàlàyé bóun ti ṣe múrò wá ìgbà tí wọ́n tì mí pé kí n wá sọ́dọ̀ yín pé kẹfọ mi wọn ò fi yé mi pé ìfọ́ni máa tẹni tó bá ti zìnà rú tèmi òun náà ní ká sọ lóko tí kù ohun ọ̀mà wípé tídàjọ́ jẹ́nu àìmọ̀ pé tídàjọ́ jẹ́nu ó sì dáràn tó bí rú dájọ́ òun kò pé ká má dájọ́ ńlẹ̀ lórí sẹ́wọ̀n kọ́ dáràn máa ń dáràn tiẹ̀ tẹ́lẹ̀ náà ni kìí ṣe dandan kó mọ irú ìyà tí ó jẹun àmọ́ lè mọ̀ pé ìyà ń bẹ lórí tó ń ṣe so àbùkátà pé kó mọ irú ìyà tí ó jẹ torí pé kìí ṣe gbogbo yẹn náà ló lè kọ́ nípa òfin àmọ́ wẹ̀yìn tẹ́ ti mà nípa òfin yẹn tẹ́ bá ti lè ṣẹ̀ sófin òfin yẹn kélé rí ó gbé so ká ṣàkíyèsí àárín yẹn ah mo ṣe bẹ́ẹ̀ kàn gbá mi létí nì gbá ọ létí báwo ẹ sọ lóko tí sìbẹ́yìn náà mọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin mo sí ẹnìkan ọ̀mà àti mo sí ẹnìkan ọ̀mà àmọ́ mo ti gbéra mi hàn báyìí mo sì ti déwájú adájọ́ kò sí bó sì lè kó jẹ mọ́ so wọ́n sọ lóko títí tó fi kú ni a ní fi ọtí yẹyẹ o a ní fi ọrẹ rìn o nítorí pé o ti túbá tútúbà rẹ nípa zina tó ṣe orin ńlá ni fún ọ yé wa àbùkátà kẹ́ni tó fẹ́ jẹ́wọ́ pòǹṣe zìnà ó jẹ́wọ́ lẹ́ẹ̀mẹ́rin ká tó gbà wọlé wípé ó gbọ́dọ̀ jẹ́ mẹ́rin gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́rìí náà sì gbọ́dọ̀ jẹ́ mẹ́rin tó bá jẹ́ pé àwọn ẹlẹ́rìí ni wọ́n jẹ́rìí lé lórí pòǹṣe zìnà ó ti tó ẹyọkan ti tó torí rẹ̀ nínú alqada al-islami nínú ètò ìdájọ́ nínú islam wọ́n ní al-iqraru sayyid al-adilla jíjẹ́wọ́ lọ̀gá gbogbo ẹ̀rí èèyàn jẹ́ wọ́n ní ìsìnkú èmi mọ̀ jẹ́ ẹran jẹ tẹbi sẹ́rí àtọ́bá yẹn kẹ́ ẹ dá fún lẹ́ẹ̀ dá fún lẹ́yìn rẹ̀ kìí ṣe pé ọ̀dà ìwọ ló jẹ́ ẹran jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni mọ àwọn ẹlẹ́rìí wa yóò sì tún mẹ́lẹ́rìí wa so ìgbà tó ń jí onìkan ló wà mẹ́ ọlọ́run ọba nìkan ló rò torí ẹ̀ èèyàn ò lè jẹ́ wípé nǹkan kan kọ́kọ́ kan ń da láàmú débi pé ó fi àmọ́ aṣọ pò ń dáràn ọ̀daràn báwo láì daràn so tiẹ̀ ni pé o ò ní tìran tó ṣe mọ́ra rẹ torí bọ́lá ń ṣe dọ́mi yẹn ni pé wọ́n á máa wọ́nà láti purọ́ sọ pé àwọn àwọn ò ṣe tí wọ́n ṣe ó wà yẹn nìkan sọ wá sọ pé òun ṣe tó ń ṣe látùn àmọ́ ní kọ́ mẹ́lẹ́rìí wa tẹ̀kọ́ tako ìṣesí ọmọ èèyàn ìṣesí ọmọ èèyàn ni pé nǹkan tó ṣe tó mọ̀ pò ń ṣe yìí máa fẹ́ parọ́ pò ń ṣe. so ṣùgbọ́n lè alhamdulillah kò fún wa wàhálà rárá ó ní ẹ máa dára yín láàmú ò ń ṣe dìnnà wabas ó ti tó. ẹnìkan gbà tẹ́ ẹnìkan kú wọ́n á ń palẹ̀ rẹ̀ mọ́ wọ́n fẹ́ lọ bò mọ́lẹ̀. ẹnìkan bá di lọ́wọ́ ni ó lọ pa ah, báwo ló ti ṣe pa wọ lọ pa wọ́n bá ní ẹ̀ má dára yín láwọn eléyìí ti ya wèrè ọmọ pé wọ́n bá sì lọ wò wò ló tó bá ní ọpọlọ yẹn kọ́ kò pé sẹ́pẹ̀ ẹ̀ mọ́ yẹn àfi náà bá nǹkan jẹnu yà lásán kò tuma. torí ẹ̀ lànà bisalòlá àdìsílà sọ pé àbí o fi sórí ẹ̀ ṣe pé kò pè màdé sọ pé ò ṣe zìnà orí òun pé o àṣé tó bá dájú wípé orí rẹ̀ ò pé ńkọ́ irú ìdájọ́ tí wọ́n á múṣẹ lórí rẹ̀ wọn ò ní múṣẹ torí ẹ̀ wọ́n ní ẹni tó bá dáràn láì jẹ́ kó nílà káì ó ti di faqidul ahliyya ní téèyàn ní téèyàn fi dáràn kò ní ìyà tí wàá máa jẹ ni tó bá dáràn kò yẹ kó jẹ. ẹ rí nínú ẹjọ́ tàwọn aláyé náà tẹ́nìkan bá ṣẹ̀ tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá kan tó ṣe kínní kan so bọ́yá òun bọ́yá àwọn lọ́ọ̀yà rẹ̀ wọ́n lè máa pe à orí rẹ̀ mà ti dàrú ẹni tí ò lórí lọ́nìkan gbádùn so therefore ńgbà tó ti jẹ́ pé kò ní làákà ńgbà tó dáràn ẹsẹ̀ tiẹ̀ kó free so eléyìí nu àwọn tí wọ́n wá ṣẹ̀ṣì ọmọ àṣọ pé orí rẹ pé kò sí tó sọ pọ́lọ́ rẹ̀ tọ́ ẹ mọ̀ pé Nigerian level wọ́n lè lọ bọ àwọn ọlọ́sibítù kí wọ́n bọ̀ wọ́n nú káwọn ṣe psychiatric section káwọn sọ pé nǹkan ń sẹni tí nǹkan ò ṣe àbí kí wọ́n sọ pé nǹkan ò sẹni tí nǹkan ń ṣe gbogbo ẹ̀ lọ pọ́síbù níbi tó bá jẹ́ pé ẹ̀gún jẹ ọba ti jẹ baálẹ̀ láàrin wọn gbogbo rọ wọn máa pánikù làlà wọn dàbí obìnrin Nigerian level ọbẹ̀ gbowó lọ́dọ̀ pin wọ́n ti sase máde ọkùnrin náà ń gbà tó níbẹ̀rù ọlọ́ lẹ́yìn ìgbà tó ń ṣe zina tán wọ́n á ní zina tó ń ṣe yìí òun fẹ́ fi bí ma ni o so má sọ fún un pé yín ò dúró obìnrin bá ti lọ street lọ́mọ tó ṣe pé kò sí nǹkan tó dúró lára wọ́n á ní kí wọ́n bọ̀ ń ṣe tẹ́sítì olóyún àwọn bá ṣe wọn bá ní negative negative or what, what, what did you say wọ́n ní negative okay mo ń fẹ́ kẹ́ bá ń kọ́ positive èló máa fún yín five k ni mo rò pé five k lẹ́kẹ̀ẹ́ fi sọ pé negative change to positive yàtọ̀ sówó tẹ̀sí o. So wọ́n sì jẹun lóńtì hospital àwọn òkúrọ̀ burúkú wọ́n sì gbé kíní wá fọ́daràn ẹgbẹ́ rẹ̀ jájọ́ ṣe dìnnà pé ah all positive ẹ kú oríire abẹ́ ẹ kú oríire kọ́dà àwọn lóbìnrin míì tún máa ṣe fọ́kọ tọ́lọ́ máa gbéwé ọ̀ràn wa fọ́kọ pé oyún ti dúó tóyún kankan ò sì dúó ọ̀sibítù ó sì tún stamp ẹ̀ fún ọ̀rọ̀ lórí owó ni sáwọn náà ni ọ̀hán ní kọ̀wé pé skọ́skọ́ndà nìkan láàmú tí nǹkan kan ò sì ṣe. ṣé wọn ò sì lè pé nǹkan ń ṣe ẹni tí nǹkan ò ṣe wọ́n sì lè pé nǹkan ò ṣe ẹni tí nǹkan ń ṣe. ibi tó tó bàjẹ́ lónìí láwùjọ tó wà àfi kọ́lọ́n bá wa tún ṣe. bẹ́ẹ̀ náà ni ẹnìkan ó wá ó sọ pé ọjà tó jóná ó ló ń sọnà sí yẹ báwọn ọjà ṣe máa jóná gbogbo àwọn kan jóná Sókótó ń jò ní wọn á ní gbogbo ọjà tó jó òun ló ń sọnà sí àsìkò tí wọ́n sọ pé òun ló ń sọnà sí yẹn ó ti mú burúkutu <laughs> ọtí ọ̀dà ẹgbó kan wọ́n ní <laughs> burúkutu <laughs> ọlọ́dà kò sáánú wa ó ti mú burúkú tu yó so wá lọ sọná sọjà sẹpẹ rí yàn mú ni ẹnjọ àpòrí rẹ àbí òye àti ọ̀mùtí àti wèrè sáfù náà wọn jọ so torí di eléyìí irú àwọn wọ̀nyẹn àdìgbà kò sí nǹkan kan bí tí kọkọ ìyàwó rẹ lẹkọ ọwá ló ti mutí kí ló kàn wá o ti kọ́ náà nìyẹn ẹ̀hẹ̀n tá ń rán ọ lọ sí di pé kó o mutí pé kí ni. pé kíni tóbi táwọn eléyìí kọ́ ọ̀daràn ni wọn á pé gbogbo ẹni tó bá fẹ́ kọ́ ìyàwó lẹ̀ sáàtì lọ́ọ́ mu kùnú tó ti dẹ́ mu kọ́ran. apá kan náà olùmọ̀sọ pé tó bá kọ obìnrin àní gbà wọlé tó dọ́gba nípa gbà wọlé ọlọ́mùmú kò mú ọ̀ á kọ obìnrin lẹ, ó ti kọ́ tipẹ́. bákan náà àwọn àdìsí fi hàn wá pé a lè a lè fi ìyà tọ́lọ̀ ti dárú ìyà náà pé iye báyìí lè fi jẹni tó bá ṣerú ẹ̀ṣẹ̀ báyìí a lè fi jẹni tó bá ṣerú rẹ̀ láàyè tá a ti máa ṣe sọ̀lẹ̀ àti láàyè àmọ́ yàtọ̀ sínú mọ́ṣáláṣí torí pé ànábì sallallahu alaihi wasallam ó ní kí wọ́n mú Maris lọ sí ibi tí wọ́n máa ti ṣe sọ̀láàtì láàyè. ibi tá a sọ pé wọ́n ti kọ́ mọ́ṣáláṣí kan sí ní ìsìn wọ́n pè ní Masjidul Ghamama Masjidul Ghamama ń ga kọ̀ dájú kọ́ sẹ́kù mọ́ bí gbàdán ti gbé kó. sọ ibà ni wọ́n ti ń ṣe ìdì ní Madina láyé ànábì sallallahu alaihi wasallam kò jìnnà rárá mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam bọ́t nígbà yẹn ẹ̀yin ó di ìlú ni. kọjú ibi sí títì ńlá lọ́nà So ẹ̀yin ó di ìlú ní kálí bí Madina ṣe rí rondo ń gbà. tán ó túmọ̀ sí pé tánìkan náà ní ìsìn wọ́n bá dáràn abẹ lórí àbọ̀ kó sọ lóko tí ì kú àbọ̀ dáràn kó nàlẹ́gbàá kó so wọn à ní o. torí àwọn sábàbí tọpọ anábì sallallahu alaihi wasallam kọkọ kọ pé ká máa fi irú ìyàbẹ ẹjẹ yẹn nu mọ́ṣáláṣí ajẹpá bọ sí òde mọ́ṣáláṣí sẹsìmọ kẹtọkọ oyún yóò máa sá àwọn náà máa lé tó tó máa mú lọ síbi tá à ń ti ṣe eid kò burú tó kálukọ tajẹ tẹ bọtẹ bí káfù ẹ pé ẹ sáìkù ni wọ́n fi sọ lóko torí tẹ́lómi bá sọ òkò tó ló ń tájẹ̀tì ẹni tá a fẹ́ tájẹ̀tì òkò bá wọ̀ mo rò pé yé wa àjọ àti pé ta la fẹ́ sọ lóko ta lóko bá gbogbo àtàǹsọ̀kọ̀ á wà lágbọ̀n bìkan ẹni tá à ń sọ lóko àtàjẹ tiẹ̀ bá wọn. nǹkan tó máa ń ṣe nísìn láwọn ìlú tí wọ́n ti ń lo sẹ̀ríà yẹn bí i Saudi yẹn. ẹni pé mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ńlá kan tí ó jẹ́ tìlú tí ó jẹ́ mọ́ṣáláṣí ńlá wọ́n wá jẹ́ pé nínú àgbàlá mọ́ṣáláṣí lòdì àgbàlá rẹ̀ ó tóbi. so uh, drainage system tí wọ́n wá ṣe síbì kan nínú mọ́ṣáláṣí yẹn yóò jẹ́ pé ibẹ̀ tọ́yọnu síta. Si kí agbára òjò lè máa gbà wọbẹ̀ dédé ibẹ̀ ni wọ́n wá sí pé ẹni tí wọ́n bá bẹ́ lórí ibẹ̀ lẹ́jẹ̀ rẹ̀ ọgbà wọlé ẹ̀yin tẹ́ ẹ bá parí sọ̀láàtì inṣàlá kẹ́ tó lọlé ẹnìkan wà tá a fẹ́ àbí wa so kẹ́yìn tó lọ àwọn èèyàn wà á dùn torí pé ọlọ́run sọ pé wọlé yẹ ṣẹ̀dá àdàbọ̀húnmá tọ́ ìfọ̀tún mìíràn mìíní àwọn kan nínú àwọn múmìnì ẹjẹ́ òṣojú wọn torí pé fẹ́ tún fi hàn àwa yòókù náà létí so ẹ̀rí ayé bẹ̀ tí wọ́n ti bẹ́ ẹni tí wọ́n fẹ́ bẹ́ lórí lórí léde bẹ̀rẹ̀ jẹ́ rẹ̀ ọmọ dà sí. bí ìtòkò kọ́ tó bá lọ́sọ̀ lóko ní rúbẹ̀ yẹn á bá náà jẹ́. so ilẹ̀ tó tẹ́jú tó kò tí ní lọ bá kankan nù tá a fẹ́ bàjẹ́ ibẹ̀ láti máa sọ ẹni tá a bá fẹ́ sọ kò lóko. So, ẹnìkan ni ah ìdájọ́ yẹn lè díẹ̀ o bẹ́ẹ̀ ni zina náà burú púpọ̀ àbẹ́yẹn ọmọ pé zina burú púpọ̀ ni ó burú púpọ̀ tẹ́ bá ronú dáadáa ẹ mọ̀ pé ìbàjẹ́ ńlá ni wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ìṣekúṣe ni ọ̀nà burúkú ni tí ẹ bá ronú dáadáa kí ló sún adé di zina gàásùn kí ló sọ adé dìzì náà èyí ṣe o kò lè ṣeéṣe lásán adédì pé òun bọ́ sóko tó ń di obìn òun náà ń bọ́ sóko tó ń di rẹ̀ ìwọ́n ṣe torí pé fẹ́ bàjẹ́ wọ́n ń wá haramu yìí kí ló wá dé tí halal ò kún ọ lójú tó fi jẹ́ pé haram lọ jọ ọ lójú ìwọ yẹn ṣe jẹ́ pé o kóra rẹ̀ ń jánu láti má ṣe zina káwọn èèyàn lè bá kó ọwọ́ wọn ró níbi àti sọ lóko tí sísọ lọ sọ̀rọ̀ alẹ̀ tí ṣètọ́ dáná sí ọ lójú máa sọ pé tó bá máa dà kọ́ dà wá ṣèyí. Ah, òfin ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ni ẹni tó bá ní kí láṣẹ láṣẹ hàn ó sá ti dájú pé wọ́n dáràn yìí òkú pọ̀ láyé òkú ọ̀tán mo rò pé yé wa kì í sòkò búlọ́ọ̀kù fa akọ òkúta gidi lẹ́wàá torí kọ́mọ́dà bí ìgbà tá à ń bá a ṣàwàdà ìgbà tó bá ń mú òkò búlọ́ọ̀kù sọ àwọn kókò búlọ́ọ̀kù tó bá sọ ó lè mẹ́tì dédi target tí ó ti unlike akọ òkúta sọ pé di tiẹ̀ náà lé dáadáa ńgbà tó fẹ́ ṣe zìnnà fa òkòtò náà lé búkú tó bá gbá agbárí ẹ̀ mú àfà <laughs> ó lè wàát ẹ wàát náà ni kí ló sún adé bẹ kí ló sún adé bẹ obìnrin náà tó bá mú un náà gbá ó ṣe pé àwọn tiẹ̀ ti bọ́ǹbù ńbo ló ti bọ́ tó máa mú un náà yọ jẹ òkú tí ó fi kú ni ikú gbóná so akramakumullah ọlọ́run bá ní hikima tó ga lára òfin tó ṣe yìí torí kò sẹ́nìkan tí wọ́n sọ létí rẹ̀ tí ẹ̀rù àti ṣèṣì náà ní bà báwo wá lẹni tó bá ṣẹlẹ̀ tó sojú rẹ̀ à ẹlòmíì lè sàárẹ̀ wàláì ẹ ẹ ikú. Eni <laughs> ẹni tí wọ́n fi dà bẹ́ẹ̀ lórí pàó láàrin ìṣẹ́jú aya tó kú ẹlòmíì ò rọrùn sùn mọ́ fọ́ọ̀sì kan. èèyàn kí lèèyàn ń ṣe nítòsí lẹ́wọ̀ kìí ṣe pé èèyàn abẹ́ẹ̀ ni èèyàn náà lọ dáràn òfin ọlọ́sìn sì ni wọ́n pa òun náà pààyàn màá pààyàn wọn ni kò pọ̀ náà ṣé ẹ̀mí tiẹ̀ lọ́wọ́ wọn ju tẹ́ńtọ́ pa lọ ni. ọtí sara kó sáà ìwọ ti máa pààyàn irú ẹni tó wá sojú rẹ pé káò káò gbáò pé kí ló dé zinani ni tí zina bá gbéra rẹ̀ wá tó wá jẹ́ pé zina yẹn náà hà bìkàlìkàlì ó wá gbé àyà rẹ̀ ó gbé sọ́lẹ̀ yàrá rẹ̀ pé mo ta fún ìwọ̀n lọ́mọ wàlẹ́ ọmọ bó ti lè. tó ṣe ọkùnrin tá a wí ẹjọ́ yẹn àfa visa yẹn wà lójú gbogbo gbà ní. so eléyìí yẹn torí pé ọlọ́run ọba ń fẹ́ káwa dáàkú náà sá fún torí ẹ̀ sọ pé tí wọ́n bá fi lè mú nìkan kó ṣe zina àbò ló múra rẹ̀ wá àwùjọ yun fọdún pípọ̀ ní pọ́pẹ́ nìkan àyàfi tí àwọn generation yìí bá kú tán tí àwọn ẹni tí wọ́n tún sọ fún táwọn náà tún kú tán ilé tó pọn ẹrẹ lómi tó wá pé kí ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ẹnìkan tá a bá tún ti fi jófin àbí òye yọ ọ́ máa ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ọlọ́run ọba ọ̀fẹ́ kọ̀fẹ́ náà ni tẹ́yìn bá sì wo Islam ẹ rí i pé wàláhì kò sófin kan tí Islam ṣe tí ò ti bá wa ṣe ìpalẹ̀mọ́ ọ̀nà tí ò fi ṣèṣe ṣebí Islam ni ẹ má ṣe zina. ó ní kẹ́ yàwó ni yàwó kan tọ, ó tún ní kọ́ fẹ́ méjì méjì ò tún tọ́ ó ní kọ́ fẹ́ mẹ́ta ò tọ́ ó ní kọ́ mẹ́rin àbùkù ló kù. sọ pé ẹ má bàa ṣe zina ẹ̀yin ọkùnrin rẹ ojú yín lẹ̀ ẹ ṣọ́ abẹ́ yín ẹ̀yin obìnrin rẹ ojú yín lẹ̀ ẹ ṣọ́ yín gbogbo aburú. tí ẹyinjú bá rí nǹkan sọ̀rọ̀ kan ọkàn ó ìpè gbogbo ọ̀nà tẹ́ bá gbà ẹ̀ ìsìláàmù tún sọ pé ọ̀dà ẹ̀yin obìnrin ẹ má wọ̀wọ̀ kù wọ̀ ẹ bora yín láṣìírí ẹ gbé ọ̀ṣọ́ yín pamọ́ ẹ má máa wọ gbọ́lá hàn. ok ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ zina náà ní sí ìríkùrì ni ìríkùrì tí ọkùnrin rí iná kó sàmọ wára nù pé ah òun lè gbà ká ah, ké bó ah bó nǹkan ẹsẹ lè lọ mọ yẹn lọ́wọ́ ẹsẹ bí ran adìẹ ni. so táwa lẹni náà tó ṣe sí náà tọkọjá àṣẹjú márùn tí ọmọ kábàámà wàláì kò fẹ́ sí torí tó bá ti ṣe sí náà tán yóò bẹ̀rẹ̀ sí ní ronú ẹni tó lè já sí. agbọ́pẹ́ nìkan ra wọn tó bá lọ já sóyún kọ́ kò tí ì já sóyún tọmọbìnrin yìí bá lọ sírí ńkọ́ tí ọba tiẹ̀ tú àṣírí táṣírí túra rẹ̀ ńkọ́ nítorí pé wọ́n ṣe zìnnà tán ṣe zìnnà tán ọmọbìnrin dákú íńtẹ́ẹ̀sì tí ló fi jó ẹ sábẹ́ ẹni sọ ẹ̀yin ẹ̀dá kọ ẹgbàá mi o so akàdé ṣeré irú eré wo so ẹ mọ̀ pé gbogbo ohun tí wọ́n ṣètì lè fi jóun wàláhì sọ kódà in details so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn torí pé ọlọ́run ẹlẹ́dàá máa bí ṣe máa mú yàn zina ọ̀dà ìyàwó ni kò fẹ́ ẹ̀rí zina ó máa ń dínà kí àwọn ọkùnrin kí wọ́n wà responsible. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àìwà responsible ló máa ń tìyàn lọ sí dìsínà. nísìnyí tẹ fẹ́ yà o ẹ̀ríkì tẹ bá jókòó bí nìsín ọ̀pọ̀lọpọ̀ ìrònú rẹ tún ti jáde. tọ́lọ́ máa rò pé lálẹ́ ìkíni alẹ́ jẹ́ ẹlòmíì ò tí ì ní tí wọ́n jẹ́ báyìí pẹ̀lú ìyàwó dókítà abákò mọ́ṣáláṣí ń bí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronú kí ni tó ń lè ríra lọ́lẹ̀ owó gan tó ń fìrà sọ́wọ́ ẹlòmíì lè jẹ́ pé tó bá ti pọ́n ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan ni ó gbà lọ pé ṣé mo rí iye báyìí ya tó bá tún ti ń délé ta ìdélé báyà five hundred lórí ya tó fi gbé ń tẹ́jẹ̀ lọ lé tó bá tún ti ń dé ta ìdè tún lè sọ yìí bó lè sọ pé látàárọ̀ pampers ọmọ ti tán láti bí aago mẹ́rin mo rò pé yé tó ṣé ọ̀rọ̀ pampers lọ́kàn ní ìsìn ní àbí responsibility pọ̀ fẹ́ni tó bá fẹ́ yà wò ẹni tí ò fẹ́ gbé responsibility kankan ìranù làwọn máa wà kà gbèdéli tí ẹni tó bá sì ranù tó bá bọ̀ tó sọ pé ó ti doyún ẹlòmíì lè kọ́kọ́ fọ́ ní etí pé kí ló ń sọ. So ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ ni ìwọ ìwọ kó pàtìnà náà ni pàtìnà ta ni. torí pé kò wá responsible kò sì fẹ́ wà responsible ló sì máa ló sì lọ sí di ẹ̀sìnà. torí ẹ̀ Islam fẹ́ ká wà responsible. nísìn ọba yẹn ṣe dìnnà gbogbogbò àní máa wá tẹ̀ máa ṣe dìnnà ọkàn wọn rìpọ́t wọn pé wọn mọ̀ gbádùn kìí ṣe ti pọ́yún dùn o àmọ́ wọn gbádùn kí ló ń ṣe ọ́ bíi ibà bíi tẹ́fọ́ọ̀dù ni ọlọ́run ọbọ̀ fún ọ lálàáfíà o so mo rò pé tí wàá bẹ́ẹ̀ ní ìsìn ke ó sinmi fún wíwá mo rò pé yé so because uh, pẹ̀lú ààrẹ tó tiẹ̀ ní sí ọ yìí mo rò pé yé ọ àbí òye aha ṣé ìyàwó rẹ lọ́wọ́ àmọ̀ wòran bá àbí òye ó sinmi ẹ àbí ìyọ mo bá tọ́jú ara rẹ tán fún ìyàwó lọ́mọ sọ fún wa àbí wọn ló gbìyànjú láti tọ́jú rẹ̀ wọn ló gbìyànjú láti ṣènáwó lórí ẹ̀ torí pé ìyàwó ti ẹnu kìí ṣaṣẹ́wó rẹ̀ èèyàn kìí sábà wà responsible lórí aṣẹ́wó ẹ̀ àmọ́ dandan dandan gbọ́dọ̀ wà responsible lórí ìyàwó rẹ̀ so ìsáàmù ọ̀fẹ́ ká yá yàkuyà. Ya kò fẹ́ ká máa ṣèṣe kúṣe. ní ìgbà tí zina bá ti di tọrọ fọ́nkálé àwọn obìnrin wọ́n máa ń dàbí ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ni. òkè tóbìnrin bá wá ya ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ìwọ ọkùnrin tó ń bá a ṣe zina ó dàbí olùbáwọn fọ ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò. láàrin kó ọmọ fọ lé gbọ̀nsẹ̀ ti ẹnìkan àti kó ọmọ fọ ti gbogbo gbogbogbò sẹ́kẹ̀ nǹkan sí bẹ́ẹ̀ gan lórí. so nítorí di eléyìí kó kíyè sára ọ gbádùn wọ public toilet àti ẹni so islam ọ̀fẹ́ kọ jẹ́ bẹ́ẹ̀ islam kẹ́ ẹ lè bá a mú ọ̀daràn pọ̀ dáràn gan lóòótọ́ kò burú kẹ́ ẹ dá kan tó ṣeun gangan. mo pé Islam máa ń lo àwọn ẹnẹ èdè. tó bá ṣe rò tubashiruhun wa á ń tún antum aakifuna fil masajid. ọlọ́run bá tún ní bá sùn lakum wa á ń tún lè bá sùn lahun. ọlọ́run ni wọ́n kẹ́ ẹ fẹ́ ta ọkọ̀ ọ̀dọ́ náà hù. وقد أفضى بعضكم إلى بعض وأخذنا منكم ميثاقا غليظا ọlọ́run bá tún sọ pé àwòlẹ́ mẹtọ́mọ nìṣá ẹ rí i pé gbogbo àwọn èdè tọ́lọ́run máa ń lò fún ẹ̀bára yín lò ẹ̀bára yín lò kò ní sọ pé ẹ̀rọ kìnnì kan wọnú kìnnì kan ọlọ́run èlò orí èdè bá torí ẹ̀ àwọn náà á máa lo èdè àpọ́nlé ìbálòpọ̀ ṣẹlẹ̀ wọ́n faranura yìí ṣe èdè míì tọ́kítà ọba ti pé àwọn yóò tún tún àwò pé ọmọ ìta ni bàbá ìkẹ́ mo rò kó yẹ so àwọn èdè àpọ́nlé ní Islam ń pè àmọ́ tó bá ti dérú eléyìí ní ìsìn ẹni tẹ́ ń pé ó ṣe zìnà Ànábì sallallahu alaihi wasallam fún ah, ọmọ nígbà sàn torí pé ikú ní ọjà sí i òun ọmọ pé wọ́n sọ̀n lóko tó òun fi kú tó bá lọ dájú pé zina náà ló ṣe lóòótọ́ ìjọ mà ṣẹlẹ̀ ní. ó ní àwọn ah, ọmọ zina mànà anábì wa sọ ọsọ jáde ó sojú abẹ́ǹkò sẹ́ńtọ́ sẹ́nu òní bẹ́ẹ̀ ni tí mo sẹ́nu. òun kí abẹ́ tó ń bọ́nú tiẹ̀ gẹ́gẹ́ bí pọ̀pá nínú létíró. kí ló tó kù mọ́ kò sí tó kù mọ́ tukọ̀ ẹ̀yìn èèyàn ẹ sọ ló kù ṣé ẹ mọ̀ jura wa lọ a sì gbédè jura wa lọ nísìnyí tó bá sọ pé kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nítorí pé ìbálòpọ̀ ṣẹlẹ̀ láàrin èmi àtọ̀rẹ́ mi bìnrin tẹ́gbọ́n mi wá lù mí kò bókò. ìwà sọ pé kí lẹ́sẹ̀ tó ọ̀sẹ̀ ọ̀rẹ́ rẹ bìnrin àbíyàwó rẹ bìnrin ọlọ́rin obìnrin kí ló rá gbà lérò pẹ̀lú ìbálòpọ̀ mo rò pé yẹ yín tó lè sọ pé gbọ́n rẹ ó sì lè lù ọ́ bàbá rí à ìbálòpọ̀ ò ju pé nígbà tí èmi mu tí kù mo gbé fún lọ́ba mu ṣé ìbálòpọ̀ nu lọ́dọ̀ tiẹ̀ léde Yorùbá mo rò pé yẹ torí pé èdè tó lè mọ̀ yìí ó lè jẹ́ pé lẹ́ẹ̀tì torí kẹ́ ẹ ṣàṣìṣe foríjì ó sàn ju kẹ́ ẹ ṣàṣìṣe pààyàn lọ bó fi ṣẹ̀rí àṣìṣọ́nu sẹ́mi pé nìsín èdè yín wọn wọn ọmọ túmọ̀ rẹ̀ ó lè mọ̀ túmọ̀ rẹ̀ ìbéèrè yín ló jẹ́ kẹ́ ẹ mọ̀ sọ́mọ̀ túmọ̀ ti sọ. sókè yorùbá náà èdè àpọ́nlé ni wọ́n ń lò ìbálòpọ̀ wọ́n sójú abẹ́ǹkù ìbálòpọ̀ pé owó jọ dà yín pọ̀ pé ọlọ́bọ ń bọ rajà ń bọ ọ̀tà ìbáṣepọ̀ ìbáṣepọ̀ ìbálòpọ̀ <laughs> èdè Yorùbá ẹ̀ so kódà bí èlé tó sojú abẹ́ kò tí ò ní tùmọ̀ méjì so nítorí délé ìjábá ti lórú èdè wọn ẹ̀ máa bí ké ṣé kí lọ gbà lérò ṣàlàyé fún wa torí kọ́ mọ̀ lọ jẹ́ pa àfàṣìṣe pa ó lọ kà kíìsì rẹ̀ ní sẹ́ kíìsì pa sẹ́wọ̀n kékeré tó máa ní tó bá súnmọ́ kékeré lọ́ ló ṣe ó lọ kí ìsirẹ́ ni sọfìlàsì bẹ lórí ẹ kàn gbàtí là pé you rubbish à ń sọ̀rọ̀ pé oṣù èzì náà sọ pé ó kí ìsirẹ́ ọlọ́run yọ mo rò pé so pẹ̀lú báyẹn ẹ̀rù ọ̀bùn náà àti ìyẹn gbọ́dọ̀ kéde kéèyàn ọmọ tí wọ́n máa jáde lẹ́nu ẹ̀. wọn kà ti bára rẹ lálùkìyàmà kọ́wé so látàrí pé ah, dé dé èdè tí mo pè náà ni. àṣọ ó túmọ̀ sí pé béèrè títí arákùnrin yìí fi sọ ànábì sojú abẹ́ǹkù ọkùnrin yẹn á sọ pé bẹ́ẹ̀ ni tó ṣẹlẹ̀ gánu nítorí pé ní í ṣe pẹ̀lú wọn pa. tọ́. ọba mọ ìdájọ́ tí ó kó yà jẹ́ pé èèwọ̀ ni tó fi lọ sí wọ́n ní àwọn ẹ̀gbà wa yìí tọ́ka sí pé wọn ò ní fìyà jẹ kọ́mọ zina lè wọ̀ tó fi lọ ṣe zina wọn ò ní fìyà jẹ o yàtọ̀ sẹ́ni tó mọ̀ lè wọ̀ àmọ́ kò mọrú ìyà tí ó jẹun wọ́n fi ìyà jẹ o. ṣùgbọ́n àti wọ́n á sọ fún wa pé ìgbà tí wọ́n ṣe sì náà ọ̀mọ́lé wọ̀ ibi tí sẹ́kù fún ọ sínú. ọ̀nà tó gbà tó fi kọ̀ǹfẹ́ǹsì wa pé èmi ọ̀mọ̀ pé wọ́n sì náà ọ̀dájú pọ̀pọ̀lọpọ̀ lè rí ṣe tágẹ̀ rẹ àbí ehoro rẹ tí fi hùwò. wọ́n bá sọ pé ọ̀mọ̀ pé sì náà tọ̀ pé kí ni. wọ́n á dé ṣe pé yàn àbí òye àwọn ìlú tí tọ́lẹ́ pé kò sófin bẹ́ẹ̀ ló ń gbé ládùúrà àlàyé táwọn olùmọ̀ ẹ̀sìn islam ń ṣe gbogbo ibikíbi sínú aráàmù ni ọlọ́nṣẹ́ lè wọ̀ ẹ má sún mọ́ ẹ má ṣe ọmọ àlè ló bí kí ló dé tó máa fi jọ ọmọ àlè sínú àwọn ẹ̀sìn tí gbogbo eléyìí ní sẹ́yìn nìkan sọ pé wọ́n má kó sí lẹ́yìn náà àwọn èèyàn tẹ́ rí láyé yìí tí wọ́n ń ṣèṣe ẹni tí ń polówó ọjà fún zina àwọn náà mọ̀ pé kò tọ́ àwọn náà mọ̀ dáadáa pé kò tọ́ haramu ni ìdí inú tó fi jẹ́ pé ẹnìkan kì í jó nísìnyí náà àfi kó tún já sa torí ọmọ ṣèṣe wípé ntọ́nà wọn bá ṣe fún kó ṣe é ẹni títí ṣèṣe pé ntọ́nà wọn bá fẹ́ ṣe kó ṣe fún ṣé òní òní hùwà àṣà sẹ́yìn. ẹ̀rí yọ wọ ọsọ tí ó fi gbogbo òwò rẹ̀ hàn wípé òun tóun ti yarí mòfin ọlọ́run lọ́wọ́ tòkẹ́nìkan máa wẹ̀ ṣe wáàsí kankan fóun ó lè máa ṣe zìnà kó máa fi pawó ó lè máa ṣe zìnà kó wọn sọ pé òun fi ń gbọ́ bùkátà òun gbogbo ẹ̀ orí búnà ni síkàn tó dànù gbogbo ẹ̀ ìyàwó ni kò fẹ́ o ọkọ ni kò ní o àti sọ fún wa pé zina ti wọ̀ sí ọ̀mọ́lé wọ̀ wàhálà ó ṣe wàhálà. àà ibà àwùjọ mùsùlùmí ló ń gbé ìgbà tí èsì pé ibi tó rùn etí yọ ló ń gbé ojoojúmọ́ làwọn mùsùlùmí ń pariwo zina haramu kí ni tó tún wá kù. ó sì ń gbọ́ ọmọ mi ti dàgbà ó ti tó wọlé ọkọ tí wọ́n máa sọ pé bàbá yìí kọ́ ni ó fò ń lọ́kọ lè má dá torí pé ìtàn fi hàn pé bàbá yìí ọ̀nà tó gbà bí òun ọ̀nà zina ni sẹ́yìn ọ̀gbọ́n rí lọ́mọ tó ti dàgbà. bàbá gan sọ ọ̀sọ́dọ̀ ìtàn gbọ́ ńgbà tí ọmọ fẹ́ lọ́kọ bàbá ti kọ́kọ́ da lérú bàbá sọ pé kò gbọdọ̀ mọ́kọ wá bọ̀ òun kọ́ mẹ́rin tí ọba mọ́kọ lọ́ba ọmọ ọmọ ti at the end of the day ìgbà tó ọmọ wa lọ sọ́dọ̀ ìyá torí bàbá àti ìyá yẹn ọjọ́ sí ìyá wa sọ pé bẹ́ẹ̀ ni àwọn bí ọ láì so igi àwọn èèyàn ọkùnrin yún ká ń pe bàbá rẹ̀ wọ́n wá yọjú ṣùgbọ́n wọn ò ṣe sùúrù káwọn bàbá àwọn fi so igi tó fi di pé àwọn àwọn jọ kọlura wọn ó fi doyún rẹ̀ ẹ pé bàbá náà nìsí tí fi ń lé ọmọ dànù ẹ bàbá ọ̀rọ̀ kan ló náà gbọ́ pé ẹni bá bímọ gbọ̀nà zìnà ńkọ́ kìí sọ ọmọ rẹ̀ ó sì ọmọ ọlọ́mọ lọ́kọ kí ló wá ṣẹlẹ̀ ìgbà tí ọmọ wa gbéra rẹ̀ lọ báwọn ẹni tí wọ́n lè ràn án lọ́wọ́ ọ́ndà ṣẹ̀ríà tí ó fi lọ́kọ táwọn ó fi lọ́kọ àwọn náà ní rárá torí pé ọ̀rọ̀ ẹ̀ràn mi lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń parọ́ so àìsí fárí lẹ́yìn olórí mú nọ́mbà bàbá rẹ̀ tó ń pè ń bàbá rẹ̀ wá àti tìyá rẹ̀ tó ń pè ń yá rẹ̀ wọ́n bá pè yá ìyá bá ní wọ́n á yọjú lọ́dọ̀ bàbá òun wọ́n á dúró kí wọ́n fi so igi àbáwọn ò dúró kí wọ́n fi so igi làwọn bá fèsì náà làwọn bá fi bì padà ṣé nìsín à ń sọ pé ọkùnrin tẹ́ bímọ yẹn fún kìí sọkọ lọ́jẹ́ fún yín tẹ́ ń fi ń bímọ tẹ́ ń fi ń lóyún ọmọ oníbẹ̀ ni tẹ́ bá sì pe ọkùnrin náà ìgbà tó pè é wọ́n bá sọ fún pé lágbájá bò lọ́jẹ́ sí yín mi ṣe bàbá o mi ṣe bàbá o ah kí la bí kí lẹ́yìn sọ àníbò lẹ́yìn jẹ́ sí wọ́n sá lóyún ṣe bàbá rẹ̀ obìnrin ò lè dábì mà ẹ akẹ̀dẹ̀ lọ yọjú sí àwọn òbí mọ́mì rẹ̀ but àdẹ ló yìí tàdẹ fi lóyún ẹ̀ díẹ̀fọ́ èmi ń ṣe bàbá ẹ̀ rìsọ́ọ̀tì sáni òun sá ń tẹnumọ́ kò sẹ́ni tó sì bàjẹ́ láyé tí wọ́n máa parọ́ fún wa pé ọmọ sinankini òun dàbí bírèdì tó wàá sọ pé ọmọ ní haram. torí já kéè sára jama ẹja kéè sára ìwọ náà má jẹ́ pé ìwọ náà contribute sí bọ́mọ kan ó sì wálé ayé láì jẹ́ pé obìnrin tẹ́ ẹ fẹ́ jọ sòwò rẹ̀ ti jẹ́ tọ̀fọ̀ irú àwọn ọmọ bẹ́ẹ̀ ò ní tì kú ńgbà míì tó ti máa ṣépè fún ọ irú rẹ̀ ń ṣẹlẹ̀ rẹ́gẹ́dẹ́ láyé nìsí ọmọ ọmọ sọ pé ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ bàbá yìí tó fi jẹ́ kí n wọlé ayé láì ní bàbá táwọn pé mo fi bà ní ìwọ ní bàbá tiẹ̀ ìwọ ò jẹ́ kọ́ ní bàbá Islamic level kìí ṣe Yorùbá level ní Yorùbá level wọ́n ní tí yẹn bá ti jọyàn ọjọ́ bí ìmúmú ẹni kìí sọ ọmọ rẹ̀ bóòlù ó ti ṣe wájọ́ ọmọ rẹ̀ ẹ gbọ́rọ̀ nítorí pé àwọn kọ̀ọ̀kan wọn kọ̀ọ̀kan wọn aslan gan gbogbo àwọn baba ńlá wọn náà tó bí wọn kalẹ̀ náà islam zina zina náà wọn fi àbí òye zina wọn fi bí ọ̀pọ̀lọpọ̀ kalẹ̀ ẹbí islam náà ló dé la ríra ọ̀pọ̀lọpọ̀ náà wọn bí wọn. torí ẹ̀ nísìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ kaná wo gbóǹbà bó ṣe bí òun ó padà hàn pé ọ̀nà tágbà bí òun kì í sọ̀nà míì ju zina lọ. ẹ wàláhì ṣe irú nǹkan irú bàbá bẹ́ẹ̀ kò lè fọmọ lọ́kọ o ẹ̀hẹ́n afúnwò nínú àwọn bàbá àwọn kìí ṣe pé òbí ma. àwọn ìgbà wọ̀nyí ó tún fi hàn pé tó bá lóyún ìyà wọn ò ní fi jẹ́ nígbà tó lóyún kódà kó ṣẹgbẹ́ lásán torí pé ẹgbà oyún inú rẹ̀ kó sábàbí kọ́ ọmọ jábọ́ ìyá lọ́sẹ̀ àbùrò wa fìyà jọmọ ẹ lè ní ìyá kí ẹgbọ́n ọmọ bọ́ ọmọ àmọ́ kí àlàáfíà rẹ̀ ó di fíafíà látàrí bẹ́ẹ̀ kọ́ mọ kù àbí kọ́ mọ ọmọ kù kọ́ ya bírùn káyì dáa kábúrú sí ọlọ́run sọ pé wala taziru waziratun wizra ẹni tó ń sọ lọ́yẹ̀ kí. kí ló dé tóbi wá jẹ́ pẹ́sẹ̀ ìyá yọ sábàbí àti kó bá láàfin ọmọ ẹjọ́ bímọ náà gbàtọ́ bá tó bímọ ìgbà náà láti máa fìyà jẹ eléyìí jẹ́ òfin Ọlọ́run ẹni tí wọ́n wá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ gba ká fìyà jẹ bóyá ìyà tó kéré bí ẹgba àbí ìyà tó tóbi bíi pípa kọtọ lábẹ́ òfin Ọlọ́run o ẹni tí a fẹ́ fìyà jẹun ẹ mọ̀ kó ti túbá tútúbá ló gbé wá ẹ̀jẹ̀ bẹ̀ kò ní wá pé kẹ́ fìyà jẹun kọ̀tọ́ ikú kẹ́ wá bu olórí ibu àkóso èrò gbọdọ dáadáa mo fẹ́ fòkò fọ orí ẹ ni ẹ kọ́ máa ṣe bẹ́ẹ̀ because wọn ò ní kẹ́ máa bù ẹ sọ lókòkò fi kú bá sí bákan náà tẹ́lẹ̀ wọ́n sọ lọ́wọ́ láti sílá torí zina tó ṣe ìyà tá a fi jẹ́ kọ́sọ́ọ̀dì kèfèrí mùsùlùmí náà ni ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ á tún ṣe sọ láti sí lára. ẹni tí ń sọ lóko bá tu lẹ̀ nígbà tá ń sọ lóko lọ́wọ́ sáàfì ilẹ̀ ni àbá sọ títí tí ó fi kú ilẹ̀ yóò sè gbà ẹ sọ̀rọ̀ sáàfì ilẹ̀ ni àbẹ́ máa sọ tí èkú pé ó tó bẹ́ẹ̀ ẹ máa sọ tí èkó ti sẹ́yìn tẹ́lẹ̀ àbọ̀sẹ̀ sọlọ torí ẹ̀ làwọn olùmọ̀sọ pé tó bá sá ìfilẹ̀ torí ọlọ́run lọ́sẹ̀ sí ọlọ́run náà ló ní ká sọ lóko tí èkú ìgbà tí márìsì sá tó kò dùn tó ní á àwọn èèyàn mi ni wọ́n tàn mí jẹ wọ́n sọ fún mi pé pípa lọ̀rọ̀ yìí ọjà sí àbí òye wa tó túlẹ̀ so àwọn sọ̀hábà ni ó tó bẹ̀ wọ́n kò títí tó fi kú ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó kú tán wọ́n á múrò yìí wọ́n á bá nàbì sallallahu alaihi wasallam kó sì sá o ó ní ká mú òun wá sọ́dọ̀ yín àwọn á ní kò tó bẹ̀ anábì ni ẹ bá ti sílẹ̀ kẹ́ mú wá ìdí nu táwọn fi sọ yìí pé kẹ́ni tá à ń sọ lóko bá túlẹ̀ tó bá sá nítorí yẹ wá ní ká ṣe kí ni ká fi lẹ̀ torí pé àwa kọ́ lọ́sẹ̀ ṣé bọ́lọ̀ wọn fẹ́ lẹ́dàá lọ́sẹ̀ tó ẹ sílẹ̀ àmọ́ ń gbà mí ká tó ẹ àkókò yẹn ti fọ́ orí ẹ̀ lẹ́ wá sílẹ̀ kí ni rìsọ́ọ̀tì ọjà sí láti gbé hospital náà pẹ̀lú àwọn ọ̀tá Islam tó wá pọ̀ lónìí àwọn ẹni tí ń polongo zina tí wọ́n ń fẹ́ kí ìbàjẹ́ ọ̀tàkà yìí tẹ́ bá rúurú rẹ̀ dọ́sítù wípé ibi táwọn ti ń sọ lóko ni ló ti sá o òfin ṣẹ̀rí àpétọ́ bá sá ká sílẹ̀ àwọn ni wọn á wò pé pẹ̀lú bá ṣe fílẹ̀ tá a ti fọ́ lórí kò ní gbáyé gbádùn àwọn afẹ́kẹ́ bá wa tọ́jú ẹ̀ àwọn hospital sọ ló sìn ó ṣe zina ni what do you mean by zina? so wọ́n ní báyìí báyìí báyìí pé ah, ah ó dẹ̀ ń lo right ẹ̀ mo rò pé yé <laughs> kò lo left rẹ̀ ẹ so ẹ wá ń sọ lóko báyìí ibẹ̀ ni àwọn human rights activists human rights aláìgbádùn gbogbo wọn bá dé pé ẹ lẹ́sìn yẹn báyìí gbogbo yín lẹ́sìn ẹ̀wọ̀n nítorí pé àwọn ò lẹ́sìn tó sẹ́yìn mọ̀ pé àwọn ìbàjẹ́ làwọn ń fẹ́ tẹ́lẹ̀ náà àwọn fẹ́ kí gbogbo èèyàn kó di ajá wọ́n fẹ́ kí gbogbo èèyàn di ẹranko ẹ má wulẹ̀ dára yín àmú tó bá sàn ẹ sọ lóko tí ì pè ní mo rò pé yé wa tó bá ti pé a pé ọlọ́run ẹlẹ́dàá wọ́n gba tútú rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa yóò gba tútú rẹ̀ tútú rẹ̀ lórí tó ṣe yẹn ni ò kìí ṣe gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ o sẹ́wọ̀n kó ti dẹ́ṣẹ̀ bọ̀ wáyé pé tirẹ́là márùn-ún ní kó tẹ́lẹ̀ ó tún wá fi zina kún pàtó amúra rẹ̀ wá wọ́n sọ lóko tó fi kú ti zina ló kù ń bẹ̀ o tirẹ́là márùn-ún bẹ̀ o kìí ṣe pé bóyá tá a máa ti sọ lóko gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ti tán àlìjáná tààràtà ni o àlìjáná bá o so torí ẹ̀ ká kíyè sára o kí ló wá wá dèdè zina ńgbà tí èsì pọ̀ gbádùn òfin ọlọ́run sì sọ pé tó o bá jìyà báyìí láyé tó o bá fi lè kú kò síbi tó fẹ́ gbé gbàǹjọ́ gbé ní alùkìyàmà ọmọ abẹ táìtẹ̀lì mẹ́ṣíà lábẹ́ bọ́lọ̀ ń bá ti fẹ́. torí ẹni ẹni tó ṣe zìnà láyé tó bá jẹ́ pé wọ́n bá ti fìyà rẹ̀ jẹ́ ó ti fẹ́ pẹ́rẹ́. zìnà ó lè jẹ́ sábàbí tó fi wọná. ẹ ìgbádùn tó ọ̀ràn ti kọ́ gbádùn gbádùn rọ̀ gbádùn rọ̀ ìgbádùn karambání ìgbádùn ránù lọ́wọ́ á di ìyà nínú nínú náà jahannam ẹ̀ pé jahannam ẹ̀ ṣeré wọ́n lẹ́ni tó rẹ́pò ní gbádùn jù láyé tẹ́nìkan kan gbádùn tó rí láyé wa yìí tó bá di ọmọ náà tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà ọlọ́run nìkan fi sínú náà kó tún yọ láàrin ìṣẹ́jú àyà ọlọ́run á bi pé sóòsì jẹ gbádùn kan rí láyé yóò sọ pé rárá. torí jahannama tá kì í bọ̀ láàrin second so jahannama ìṣeré o kọlọ̀ndà kọ́kọ́ má ṣe wa lọ́ máa bẹ̀ kó sì má jẹ́ débẹ̀ ọ̀dọ́wọ́ wa ìyẹn gbọ́dọ̀ kíyèsí ṣèṣì rẹ̀ ayé ìrọ́ lásán ni wàláhì ó ní mọ̀ òdìjọ́ tó o bá fẹ́ kú lọ́ọ́ mọ̀ pé kí ni ilé sọ wọ́n sọ pé ńgbà tó fẹ́ kú yẹn tó sọwọ́ báyìí tó máa pọ̀wọ́ rẹ dé ó rì kò ní padé mọ́ wọ́n ní tó ń sọ ni pé ó ń pòwe nì ẹlẹ́tàǹbùrúùnì kharajtu bila shay ẹ̀ rí mi ni mọ̀ ń jáde kúrò láyé màmú nǹkan kan jáde ẹ sì mọ̀ pé ńgbà àwọn bí wa báyìí ní kálukú di wọ́n tí ọ̀ràn ju kàkàkà bíi dínkà tẹ́ máa ti ń tú ọwọ́ ọmọdé báyìí kí ló ti ṣe ló ti ra padà. wọ́n ní àmì ni o lórí ojú kòkòrò èmi náà kojọ nkojọ nkojọ nkojọ orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ gbogbo nkálukú wa náà nìsín kí là ń sè ebi kojọ kojọ yìí náà ni dàbà hẹlẹ́ni àlòwò àwọn owó àlòwò àwọn owó ẹ má bínú ẹ má bínú owó yìí náà ni ẹni tó ní kò sinmi gbóhùn alẹ́ ẹni tó ti nì wọ́n nítorí ẹni tó ní wọ́n lówó ìpọ́jù yóò bá lẹ́wù tó owó òsì lè lówó iná ló lówó òfin ní sinmi pé mo tiẹ̀ ti rìtáyà nítorí ni so gbogbo kálukú mo fẹ́ ní mo fẹ́ ní mo fẹ́ ní torí rẹ̀ ńgbà tó bá sọ pé halal street. haram street gbọ́dọ̀ àwọn èèyàn ń gbà náà haram street ni so oníkàgbọ́ ọmọ wo bẹ́ẹ̀ jókòó bi tó ọ̀sá ti jókòó jókòó bẹ́ẹ̀ jókòó dolú. ìdí inú tó fi jẹ́ pé gbogbo ọ̀nà ọmọ èèyàn ń wọ́wọ́ ni ojú kòkòrò ojú kòkòrò ojú kòkòrò ojú kòkòrò níjọ́ tó wàá mọ̀ pé ayé ọ̀jà máa kankan tó ń bá ń lọ ọmọ wu adúrú dúkìá tó kójọ yẹn olùkẹ́ ó fi lẹ̀fẹ́ lómi náà ni either you like it or not ayé ọ̀jà máa kankan wàláhì àti wọ́wọ́ máa jù àti wọ́wọ́ máa jù sọ yẹ kó ní kálukú wa kọ́ bára rẹ̀ sódò ọ̀rọ̀ kó ronú jinlẹ̀ gidigidi ẹ ẹ wáyé. náà bó sì jẹ́ kí kálukú ó rí tiẹ̀ tó dáa ṣùgbọ́n ẹ mọ̀jà àti ọgbà wa nínú páyé yẹn oní ẹni máa na haram bá jẹ gbájúẹ̀ kò yahoo kò bá four one ten èyí yòówù kò fẹ́ kàn tún sọ wọn owó táwọn ń wá kìí ṣerú yahoo yahoo báyẹn business tí wọ́n ní ṣe pẹ̀lú kí wọ́n lọ kó àwọn ọmọge jọ so wọ́n máa wá sanwó fáwọn ọmọge lórí kí wọ́n máa ya fọ́tò ara wọn hòhò tó ń bá ti gba àwọn fọ́tò yẹn sórí fóònù rẹ̀ yóò máa fi ránṣẹ́ sáwọn tí ń gbé sórí social media ń lo òyìnbó fọ́tò kọ̀ọ̀kan ní iye tí ń jẹ́ onótùú á máa sanwó fáwọn dìndìnrín ọ̀bọ tí ń yára wọn hòhò tó ń bá gba ten thousand ó lè fáwọn two two thousand Nigeria level. ẹ dákun torí tọ́lọ̀ ṣé haramu kan ọ̀nà haramu kan gba àwòwò ṣe ẹja bẹ̀rù ọlọ ẹja mọ̀ pé ilé ayé wa táwa wà yìí nǹkan bíntín ni kọjá mọ̀ nǹkan kọjá mọ̀ nǹkan ẹni tó ṣẹ̀ tá a sọ lóko tó fi kú eléyìí ò pé ká má ṣe sọ láti sí lára torí pé mùsùlùmí náà ni mùsùlùmí náà ni a ṣe sọ láti sí lára. lẹ́nu kan wá sọ pé obìnrin báyìí ni mo bá ti sìn náà òun sì ti jábí lé sẹ́wọ̀n kó ti tó láti fi sọ́ lóko pa. wọ́n wá lọ bóbìnrin ó lé mi kọ́ ló bá ṣe dìná o alákòóbá tí ì sálámù ẹ̀sìn mọ̀pọ́kùnrin ò lè dá ṣe dìná fúnra rẹ̀ tọ́ ó ti dáràn méjì àbí ọ̀daràn méjì ọ̀daràn kó ṣe dìná ọ̀daràn kó parọ́ zina mayẹ̀ ìyá zina kásán ló kò tí ì kú ìyá arọ́ ṣìnà tọ́pa mọ́yàn kọjá gba ọgọ́rin wọ́n ní ìyá ṣìnà nìkan ní ọ̀jẹ̀ o àní kọ́kọ́ nà lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rin kó tó tún di pé à ń sọ lóko o nítorí pé ìyá ńlá ó ti tó láti gbé kékeré náà láti gbé pọ̀n tẹ́bá ti sọ lóko pa ó ti tó. ẹnìkan sọ pé òun àtẹnìkan làwọn ṣe zina ṣé ẹrù kó ń tẹ wọn aṣọ kó ń gbà ni. wíwọ́ bá ṣe tán láti jìyà ṣe tán láti jìyà ń tó wọn òun ló ṣe zina ara rẹ̀ bí o ẹni tó bá jọ ṣe òun kọ́ o ó kọ́ jọ ó kọ́ ni o èèyàn á jọ yàn mo rò pé yé lẹ́yìn náà fún irọ́ tó pa mẹ́mi yẹn mo tún pè lẹ́jọ́ sẹ́mi pa lọ ó tún lè ṣe báyẹn tọ. ìmọ̀rú ìyà tí ó jẹ mí tí mo bá ṣe ẹ̀ṣẹ̀ yìí àmọ́ mo mọ̀ pẹ́sẹ̀ ni kò mú ìyà kúrò lórí èèyàn gbà tí mo ti mọ̀ lẹ́sìn lẹ́sẹ̀ èèyàn jìyà rẹ̀ ni o tó eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn àdájọ́ eléyìí tó rọ̀ mọ́ àwọn nǹkan tá a ti kà síwájú. Si ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ẹ jẹ́ ká dínà sí gbogbo ohun tọ́lọ́run bá ṣe léèwọ̀ ọlọ́run ọba ọ̀sàdédé ṣe ń tó ṣe léèwọ̀ léèwọ̀ àfi nítorí àǹfààní tiwa náà ẹ jẹ́ á gbìyànjú ẹni tó bá jẹ́ pé ọlọ́run ti kádàrá pé ti ṣubú sínú àṣìṣe yìí láyé rẹ̀ ká tẹpẹlẹ mọ́ títọrọ àforíjì títí láéláé ọjọ́ ayé wa. bẹ́ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ó forí jìn wá. ẹ̀mẹ́jà jókòó tẹ́tẹ́rẹ́ ká máa wò pé tó fẹ́ dàkọ́dà àti ṣe tá a ṣe àárín sèmi mà èyí tá a ti ṣe náà kí lọ́ọ́ parí nígbà tá a jìyà rẹ̀ fi ni lọ́kàn balẹ̀ ká máa tọrọ àforíjìn aláforíjìn tí ìtọrọ àforíjìn rẹ bá pọ̀ dábàámà rẹ tó kó lórí zina yẹn bá pọ̀ bí ìdìnnìlá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ǹdà kìyàmà ọlọ́run lè sàánù rẹ kó fi ọ́ sábẹ́ àwọn ẹni tí ó wù òun láti foríjìn láì jìyà yàtọ̀ sẹ́ni tó jókòó tẹ́tẹ́rẹ́ tí ń pè nǹkan kan ò ní ṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ ọlọ́run lè akọ́dà kọ̀ọ̀kan sọ àkọ́láwàá kó gbé wa jìnnà sí ìwọ̀ kọ́mọ̀sí wa ló ní sìnà ọlọ́run lè dà kó ràn wá lọ láti túbá kúrò nídìí gbogbo ẹ̀ṣẹ̀ ṣáájú ká tó lọ láyé ọlọ́run kó sì gba tútúbá wa ọlọ́run kó ṣàforíyìn fún wa kó ṣàmójú kúrò fún wa lọ́jọ́ ọ̀gbìn lọ́kìyàmù subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu wọ́n ní irú tani àti tani ọ̀sọ́kù ṣé ládàá sì ń bẹ fún àwọn ẹni tó bá jẹ́ mùkàlẹ́fọ́n àwọn ẹni tó aláìsìn bọ̀ lọ́rùn nínú àmì wọn ni kí wọ́n ti bàlágà nínú àmì wọn ni kí wọ́n ní làákàyè àwọn ni ọ̀sọ́kù yìí tọ́ ǹjẹ́ ládàá kan bẹ́ẹ̀ ni torí pé ó kò tẹ̀ ń sọ yẹn fi tẹ̀lé tọ́lọ́ ni àfi ń tẹ̀lé tà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹnikẹ́ni tó bá tẹ̀lé tọ́lọ́n tẹ̀lé tà nàbẹ̀ yọ gbà ládàá ilé ìjẹ́bù sílẹ̀. àkọ́kọ́ òbí yẹn sóbì so àdúrà ti ń ṣe nǹkan ń ṣàdúrà fún bàbá bàbá ń bàbá kan ni kò ṣàdúrà fún òbí tiẹ̀ torí pé kò ní bàbá ìyá lásán ló ní. wọ́n ní táwọn bá fẹ́ lọ sí foríkalẹ̀ sọ́wọ́ làwọn kọ́ mú lọ ní àbórí ọwọ́ lẹ́kọ̀ọ́ kọ́ mú lọ lẹ́yìn. ọwọ́ ni àbúrúkú láti <laughs> ṣe kó fẹ́ di bọ́ọ̀lù so sọ́wọ́ ni àbúrúkú ọwọ́ ọlẹ́kọ̀ọ́ mi lọ. náà lọ kò burú àmì lọ́wọ́ wọ́n ní lọ sẹ́rìn àjò ni wọ́n náà mọ̀ pé òun ò ṣeré ni. òun ṣeré burúkú ẹ̀dẹ́ sọ́sọ́gbò bí ìgbà tẹ́ ń ta àdúgbò kan bọ́ sádùúgbò mi àbẹ́yìn náà mà bẹ́ẹ̀ ni ọjọ́ bó ti sọ. dípò ká máa tọrọ àforíjì táwọn bá ń ṣe àsọ̀lẹ́ tó fún anabi sallallahu alayhi wa sallam ṣe tó ó tó tí ẹ bá tọrọ nǹkan láyé yìí tí kí ẹ kàn ṣe àsọ̀lẹ́ tó fún anabi sallallahu alayhi ó tó ẹni tí bá ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ó tó. Ani ní sọ̀rọ̀ yẹn ni káwọn máa ṣe náfìlà lẹ́yìn sọ̀láàtì tó jọ̀rọ̀ yẹn kì í ni so tó bá ṣe ọ̀ràn ara rẹ lọ tó o bá ṣe ìwọ náà lọ ọ̀ràn ara rẹ lọ náà. wọ́n ní táànù bá mú yàn nígbà tá à ń sọ̀kò lọ́wọ́ àánú wa káwọ́ rẹ̀ dèkòjé ó lè sọ̀kò mọ́ sí ọ̀sẹ́lọ̀ ọ̀sẹ́lọ̀ aláàánú bàbá jìbọ́tì <laughs> ìtọ́lọ̀ ní kò sí ọ aláàánú àtàlánú rànú bí ṣe sànú adìẹ tó ní dùn àbí òye àbí wọ́n ti ṣe adìẹ wọ́n dín wọn á gbé sínú abọ́ káì àánú sẹ́mi ká ní ọ̀gbẹ́dùn so èèyàn sẹ́lọ̀ dákúnjẹ́ ẹranko pọ́ńtìlá ọjọ́ bó ti ṣe jẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ni tí wọ́n ní kẹ́ sọ lóko wàá sọ lóko pé kí ni ọ̀pọ̀ sáàtì máa bù láti máa bù kọ́nà á máa sọ pẹ̀lú ẹ̀mí pò ń fi tẹ̀lé tọ́lọ̀ ń tẹ̀lé tà nàbì ń tẹ̀lé tọ́lọ̀ ń tẹ̀lé àánúkúnlá á sí ọmọ ọ̀fẹ́ wà lìjẹ́ nà lẹ́yìn náà sẹ́yìn lẹ́ni kọ́ lọ́ọ́ ṣe zì náà ìgbà tí ń ṣe ṣe bí ń gbádùn ní sá sọ ní ìsìn ẹ̀ kọ́ gbádùn oríṣi kejì náà kí gbogbo òkú ọ̀tọ̀ ara rẹ̀ ìdí nu ẹ̀ rí i pé àṣà òyìnbó tó òyìnbó kó wa fún àwọn fẹ́ ká sórí ibù ni òyìnbó kí ń bẹ́ẹ̀ mẹ́ àti ọjẹ́sẹ̀ lọ́dọ̀ òyìnbó òun náà ní kó yẹ pé wọ́n fi tipátipá wọ́n fi bá wọn lò èyí táwọn ń pè ní réèpù àmọ́ you agree and agree yàrá kẹ ní kíni kíni bẹ́ẹ̀ <laughs> so lọ́dọ̀ tiwọn àwọn sílẹ̀kùn bàjẹ́ ẹ sì mọ̀ pé man-made law tí wọ́n ń tẹ̀lé orí bẹ́ẹ̀ wọ́n business so ẹ rí i pé àwọn tó fẹ́ dáràn wọn ò fẹ́ràn ṣẹ̀ríà ẹ wọ́n lè ya ṣe sìnà ní ìsìn wọ́n lè ya mutí àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ wọ́n ti lè máa wáyà ká kún gé yàn lọ́wọ́ kí lèèyàn náà ṣe sìnà sí kí lèèyàn mutí sí kí lèèyàn ń jalè ṣe wọ́n mọ̀ sí ṣẹ̀rí àná èsè mùjẹ̀mùjẹ̀ ṣe ń gbà tí wọn náà bá ti dáràn àbúrò máa bẹ̀rù àní lè má mú bòmí wọn àfẹsẹ̀rí ah, à ń jẹ́ pọ̀ dáràn lo ọ̀daràn burúkú sọ́ọ́sì lóòsì lè má mú lò ó. ilé ìjàmbá ti jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa